ọ̀nàrẹ́ ọmọ ìbùnà brazil ẹni ẹ̀yà kan ní káyé ọ̀yẹ́kọ̀ ló gbọ́dọ̀ ká ìṣúná tó lẹ́ àlá sábà ìṣúná rẹ̀ bí kàlẹ́ àlá ọ̀yẹ́kọ̀ ló gbọ́dọ̀ ká iná fọ̀tẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà kíkọ́ afúlẹ̀ àmọ́wò tazaka ọ̀gbọ́dọ̀ sí اكي زكاة الفطر امر يا قائد زكاة الفطر امر يا قائد زكاة مال سبع ما باب وطراء إلا يبقى حوامل وقوة مريدي كيف يوم يلعبها لأن الزكاة قربة من القرب وتهرب للسائل من اللغو والرفث وليس الكافر من آلهة ثم بكاي زقلوا وكلا يكرم ديا مدرسة كمولين دون أن تسأل الله أن يغلن بوا دون أن نقوم ينوم أما أما دوا نوم الكافر يعني أن يغلن سنوم أما بدو كمول دوا لأن سبع دوما ọmọ ká yẹ wọn nana nyẹ alakudorotu ala ìkọrọjà wà ní kẹtọ ìsìlá kọnọ pẹ ẹwù kẹtọ náà bẹ ọmọ kàkà yẹ wọn nyẹ náà họwọlẹ àti tẹwọn tẹwọn ọmọ náà yà kẹta wọn wà mí tó jẹ nìyẹn olúwa mi náà wà na wọn nyẹ náà họwọlẹ ìní náà wọ ẹkú yẹ jẹ àtẹkù yẹ jẹ tọrọ bàbá mẹ́ta ẹkú yẹ wọ yàrá bẹ́ẹ̀ kúkú nyẹ náà nyẹ wọn bẹ tẹ yọ oṣù àgùkọ wà nyẹ kàkà oṣù bá kọ́kọ́ yìí laka ama yìí sẹ́fẹ̀ tẹ ọ̀rọ̀ mi ní yẹn náà wọ́n yọ̀rọ̀ aláwọ̀ yà oṣù bá bọ̀ kìlà kọ́nà wọ̀nyọ́ oṣù bá bọ̀ kìlà kọ́nà wọ̀nyọ́ àṣírí ẹni dẹ́mu ọ̀gá ní kọ́ni alimami dàrú ọ̀rẹ́ ẹni dọ̀gá kókó mọ́ni sọ̀rọ̀ náà ẹ̀ sọ̀rọ̀ ọ̀ kàkà yẹ mọ̀nsá àlàwẹ̀ ẹ̀ ń dá wọn فإنما يتقي خير من النار قالوا يا نبي الله وما يغنيه قال أن يكون له شبع يوم وليلة صلى الله عليه وسلم أو تمر سكي وانتمر أنتمر يا كاري قدنا لك قوة قريسة أو كنا قريسة أو كنا yẹn àwọn ọ̀nà náà pa kàkà ọ̀nà ọ̀rọ̀ àbọ̀ rìgà ń nàn àpà ẹ̀kọ́ náà bọ̀ àsọ́bí náà tó lóṣè tó ń tó mọ́ nìyí eré wọn náà wọ́n dà náà sọ́kù kúlẹ̀ lè náà pẹ̀lú sá dọ́tò mọ́rí kàyé ọ̀nà mi kọ̀lọ̀ nyẹ́ aná wọ́ rẹ̀ ẹ̀kọ́ yà wọ̀ yàrá ọ̀rọ̀ àtẹ̀rẹ̀ hàn lọ́wọ́ náà ní tọ́wọ́ bẹ́ẹ̀ kárẹ̀ wọ́n bẹ́ẹ̀ ní náà wẹ́ wọ́n àgá wọlé ilé rẹ̀ wọ́n ẹkú èké àkàkàjọ lè ké ní iṣẹ́ dà wọ́n ní àwọ̀ rẹ̀ lọ́wọ́ yẹn wọ́n rẹ̀ nìyẹn agẹ́m bọ́ọ̀lọ́ ètò òwòdì ó sì lọ́kọ̀ kọ́ àyàká àwọn ọ̀rọ̀ kan ní ẹ̀rọ tẹ́yẹ̀ wọ́n bàbá mọ́sán náà wà ní àká hùn àmì ìzàkọ́nù náà ní lè sọ̀rọ̀ yàrá sọ̀rọ̀ tó yàrá ọ̀dá ìkúmú gẹ̀ẹ́rọ yìí náà mudu amudu ayi nɔnɔ dɔw ka gɔlɛ awura ayi nɔnyɛ a ko kumudu kɔni tun nana vana na jɛ kɛlɛ so a gɔlɛ nana a sɛnɛ ìdè nira kɔnɔ a sɛnɛ ayɔ ìjari afagba nana kó tẹlifóònù yóò wọlé rọ. ọmọ ní bá yọ amasomo bɛ yɛ kan ɛna kare ama ɔno yɛ ne seɛ kae ɔba bi kere yi ne yi ɔyɛ ɔyɛ ɔyɛ kahyɛ kae ma apena nso na ɛtɔ ama ɔba ka wahyɛ kae ma ina ina yɛ ẹlẹ́bi eight hundred naira àbáàbà àkó gàrí lọ́dẹ̀rẹ̀ yóò lọ gẹ̀ẹ́tẹ̀ sí six hundred naira ọmọ náà wọ́n gbàgbọ́ sí láàrin yìí ó sì ti náà ó súwà mọ̀ ẹ̀ka ìdúwà ń wúlò dùwù ṣe ọ̀rẹ́ ṣàkọ̀rọ̀ kẹlẹ́ ráìs ìṣọ̀ ọ̀rẹ́ dó time time jòlí dó time number sixteen ọ̀dọ̀ wáyé náà ìṣọ̀ ọ̀ṣọ́ ọ̀dọ̀ ṣe yọ àbọ̀ ẹ̀yẹ̀ náà àbọ̀ àpapọ̀ àbọ̀ àpọ̀ ọ̀dọ̀ gàrà muna wa dɔba ne sira nii muna wa sira nii dɔba ne zakɔ ma nɔn de mutasɔdi kiina wali mutasɔdi kɔɔ tana ka kɛ ye ɛ misara ka yɔ nɔrɔ a tana ka kɛ misara ka e lɔ ɲɛ nɛ e lɔ ɲɛ nɛ a juwe o kɔmɔdi o booro e lɔ nɔrɔ a tɛ lɔ ɲɛ nɛ a na tɔ hin bɔbɔ nɔn ɛ e na tɔ hin ta o mɔdi ka ye. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات أجل أقول ẹ̀rọ kẹ̀kẹ́ ẹ̀kọ̀ wọ́n nínú ọ̀rẹ́ àtẹ́lọ́yẹ̀ àwàbíkà mọ́kànlá lẹ́jọ́ kó mọ́lẹ̀ ògbóòrò àlàbísọ̀ mọ́lẹ̀ ọ̀rẹ́ máa lẹ́jọ́ kẹ̀kẹ́ yẹ́tà ọ̀rẹ́ mọ́kànlá àkáyẹ̀jọ ìsọ́lẹ̀ ìsl iṣẹ́ ayé ìmọ̀ ìjọba kàrẹ́ kàrẹ́ kàrẹ́ ní ọmọ bàbá zakọ́ bọ́ náà àbá ní kọ́ kàrẹ́ kàrẹ́ ẹlẹ́bi ní áfíà ìjọba yà kàrẹ́ wọ̀ ẹ̀dẹ́ mẹ́rin náà ọ̀rọ̀ àgbà ẹni ìsìlámù ní mẹ́rin ayá kẹjọ alákejì káyé ẹ̀dá náà bẹ́ẹ̀ ló mọ́rí yàrá ká ẹ̀ jẹ́ tó sọ àwọn ọmọ ọgbọ̀n kẹlẹ̀ àwọn náà fìlà àwọn sùn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàrá and ìjọba kàrẹ́ دوش كوان الهدف الأساسي من وراء الشيعة أو من وراء فردية الشيعة إذا لا يقول هذا أنا ما كمل كاي كي أباو نتقبل هذا أقول هذا إبن بابا أقول هذا أقول هذا ọ̀rọ̀ tó yẹ kó kẹ wá yẹ ilé àgbà wá yẹ ilé ka yẹ olórí wa kẹ bàrà àbúlé lé wàrà yẹ ilé yàwó náà sọ́tò bàkàrọ̀ wọ́n sọ̀rọ̀ tẹ́tẹ́rẹ́ lórí àká yìí kí alẹ́ dín náà amadu. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ومن لكم آخر يقول أنا أبتدي لنا akuba mara ma ba bo ne kawa ba ne ne abu ya ko ma ma ba bo yi ne ne ma ma ba bo yi ne aku ne ma ba bo ya ma ka ke de ba e bi me on be to la'allakum tattaqun agbana na yo muri yo ne agbana na yo muri yo ne ene bi so no dile ki kai awo bi ba madrasatun li taqwa allah madrasatun li taqwa allah ile yo ko so ne ko so na yo muri yo asọ́nà lórí lẹ́lẹ́ ẹ̀rẹ́ ọ̀gá yẹn òun ní ìdùnnú sọ́nà ilé wọn hàn lọ́kì yà bàrà náà dúró ẹ̀ lọ́sì ká yẹn ibẹ̀ náà ní wọn hàn mọ́ iná wà pẹ́pẹ́ àná akéjà kọ̀ lọ́wọ́ òtún mi lọ́yẹ́ lọ́yẹ́ dọ́ọ̀bì ọ̀yẹ́ wọ الإحسان العام general goodness dóòrò ní ìpìlẹ̀ tẹ́rẹ̀ kẹ́kẹ́ ọmọ ìpìlẹ̀ kẹ́ ní ìròyìn lọ́nà káyà àbàwá ni dáàrẹ̀ mẹ́rin olùkọ́ yẹn ọlọ́nà báwẹ̀ ọmọ kẹkẹrẹ kẹlẹ̀ ọlọ́nà báwẹ̀ ọmọ ìjẹ́ ìjẹ́ ọmọ kẹrẹ mọ́ra ọmọ ìjọba ọmọ ní ìrọ̀lá yẹn sí yẹn o iṣẹ́ náà yẹ ká abẹ́bìrì akọ rẹ̀ bámi àjẹ wọn ni ìwé yìí yóò ọjọ́ wọn ni wọ́n kílẹ̀ nínú. tìlí tó dùn rẹ̀ kò káàkà yẹ ìjọ kan ní ẹbí jẹ́ mọ́kùnrin àgbà rẹ̀ fèyí ká lè yọ̀ọ́ sọ́nà yà lóko fẹ́lá yọ̀ọ́ fọ wọ́lá yẹ sọ̀fọ̀ wọ́lá yẹ jà fẹ́yì kọ́tẹ́lá ahadùn àwòṣe àtàmà fàlẹ́ yẹ kọ́ ẹni sọ ẹmu ẹni sọ ẹmu. ó tó wọlé ọ̀ka yẹn ìyá ìdẹ̀yìn ọjọ́ òní ni wọ́n ni ma nana na yɔrɔ dala yi ma ye bó ṣe wọn lọ́dọ̀ sí náà amen amen amen èyí pàtàkì ló kún yà kí a bàbá iṣu pọ̀ ọ̀la anamẹ́kọ̀ mú lò ká kí a bàbá dèmi ká ẹsẹ̀ ní ká yìí ọlọ́dà gbọ́dọ̀ náà fi ọ̀jẹ̀ wọ́n ìwọ́ta náà gbọ́dọ̀ fún ọ̀jẹ̀ wọ́n ìwọ́ta ọlọ́dà kìjọ́ mi ní kẹkẹrẹ yẹn. دوك أيام معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم زيارة رب ومن يقولون كبار أو يقول يقول أن يقول يقول أن يقول له ومن أبعد ناون أو كبار بسجن أو كبار دوا شاكو ẹwọ yẹn náà fún wàhálà yọ òṣòdò ọ̀rọ̀ ọba pẹ̀lúta lọ dọ̀ṣọ́ ọgbàrá wọn náà wẹ̀ àbẹ̀rẹ̀ kàkẹ́ àfúnwá yẹn náà wẹ̀ ẹni kẹrẹ àbẹ̀rẹ̀ èmi náà kọ ọ̀yẹ́ náà kọ ọkùnrin náà kàkẹ́ yẹ lọ́yẹ̀ rẹ̀ sọ́ra oríkòjì rẹ̀ kọ́kọ́rọ́ ẹ̀hẹ́ ọ̀ṣẹ́ṣẹ́ ọ̀ṣẹ́ṣẹ́ ọ̀nà rẹ̀ kọ ìṣọ́nà ọ̀nà ọ̀nà ọ̀nà lọ́wọ́ wa ní kọ̀nyára dọ́mọdé ọ̀sán ọ̀sán náà mẹ́túrọ̀ ń dábọ̀ dọ́mọdé ọ̀sán ń dábọ̀ àmọ́ dọ́mọdé ọ̀sán wà á nà súnmọ́ ọ̀họ́ ìrọ̀lákọ̀ wẹ́ẹ́ ní bíbá wọn nílẹ̀ ọ̀nà mọ́ ìdáwó inú ẹ̀dá náà yìí yọ ọ̀yà níka yìí àwọn ọmọ náà sílá bí ọ̀kẹ́ wọn yọ̀rọ̀ súnmọ́ ọ̀rẹ́ká iṣẹ́ ọ̀yà ní mìíràn ní àárẹ̀ ha òye tó pẹ́ ló yàrá ọ̀dẹ̀ inú kọ́ náà rà yìí inú kọ́ náà rà yìí ètò bá lọ́nà lọ́wọ́ ẹ̀nà sọ́nà mẹ́kánná lọ́wọ́ ayé mẹ́ka ka giza o ka hayato those were ka you are what you eat ọlọ́run bá wà ká yẹ isọ́ ọ̀dà ọ̀nà ọ̀gbọ̀n yẹn rà ọ̀nà ìgbẹ́lẹ̀ ká yẹ isọ́ ọ̀nà wàhálẹ̀ ọ̀nà ọ̀gbọ̀n àwọn olùkọ́ náà kò ikọ́ bọ̀rọ̀ rí isẹ́ náà yẹ kó kọjá wọn láti rẹ̀ tẹ bẹ́ẹ̀ lè ká wa ọmọdé wọn kí ni ẹ tẹ ọ ní bá a sì mọ òmòrì bí alẹ́ fọwọ́ lẹ́wọ̀n amen amen amen ọsán náà ní kọ́ńtù omi sọlọ náà lọ sọlọ ìjọba aláàbàwọ ó náà ṣe kí mìíràn wọn kọkọ ní sáà ọdún gbígbà lọwọ àtọwọ ayọwọ dẹnẹ ìdájọ sí sísítẹmù náà isa náà anáàmú kọrọ kínní ìsọlọ náà rẹ dọwọrẹ mẹta ẹni wọn aṣọ ọṣọ ẹni wọn yẹ ẹni wọn dọwọrẹ mẹta dẹnẹ jẹ kí ọkọ tó nínú náà dùwà ẹni náà fi àwọn náà bọ ònyẹ lafiya húnàwọ̀ eh, eh. ònyẹ lafiya húnàwọ̀ ọ̀sán ìgbà kan tó mọ́rí sọlọ́lọ́ aláwọ̀sálàm almutokis anabi azimi misra yìí mọ́ tó mọ́rí anabi almutokis bẹ́ẹ̀ kọ́ lọ́gbọ̀ yìí ẹ̀tẹ́ misra yìí mọ́ tó mọ́rí ọ̀pọ̀ ìdàbà yìí tó mọ́rí ẹ̀sọ́ yìí ní ilé ìrànà ẹ̀rẹ́ yìí ní olókùnrin tó mọ́rí dọ́bà ẹ̀ kòmíyàn tó ló kò yẹn tó ọmọdé èyí àwọn ọmọ nàìjíríà dókítà ló nílẹ dókítà òkúta dọkà ẹ ẹ lọlá ṣe náà báyìí dọkà dókítà lọ ẹ rẹ mà dọkà ń ka ẹ lè jẹ ilà ààrẹ náà ló kọ́ ọmọ láàmì akọrọ hàkà nàjọ wà yìí dáa kàn náà lànà ṣùgbà ọtún tó mọdé kàwé ká yẹ ẹ wọn dókítà àwọn ọmọ bá rẹ tó ní sọrọ kẹyìn àgbọdọ kàkà yẹ yá máa rẹ sà ẹ ẹ mú wa kò yẹ ìdíyà rẹ̀ náà rẹ̀ sàyẹ̀ rẹ̀ sinà dàbí tó lọ́wọ́ túmọ̀ náà kẹ́ ẹ̀ iṣẹ́ náà bẹ̀rẹ̀ wí náà rẹ̀ bí òye tó nára ẹni wọn kẹtọ́ lọ́wọ́ náà ni ẹni wọn jọ náà ni ẹni wọn fi kọ́ náà ni. a tẹlifɔnɔ tẹlifɔnɔ tẹlifɔnɔ yàrá bàwɛ dɔbɛ tó yẹ lafiya àni bẹ́ẹ̀ yẹ kúkúrẹ́ yẹ yí ọ̀nà ọ̀bẹ bá a mẹ́ ọ̀bọ ní kùsùgà dama di sama ko eh mo do suka on ba wa da wa na wa do na wa do ba sole da na wa ba ta ana sama ya sama kama ta mai ha ga na ne ya ko ya da ga na wa yo idan ya kare shi ya mika umuri ya wani kana and who you are or oh, diabetic diabetic ọmọ diabetes ọmọ kúrò òkúsùgọ̀rọ̀ lọ́dún tí sílẹ̀ òkú kẹ́yẹ ẹ̀wùrú if I ìfẹ́ any, ẹni ẹni the pension. ọ̀dọ́ ẹ̀kúrẹ́ ní sẹ́nu ta àmì ẹni yẹn wọn lọ ẹni ẹni kàrí sọ́ni ẹ̀yẹ sọ́ni ẹ̀yẹ tọ̀ ẹ̀rọ lọ́wọ́ ní ìbára ọ̀dọ́ ẹ̀rọ ẹ̀rọ òkú ọ̀nà náà ọ̀bá sàmù náà ìdúró nínú kaye a yi nisan mun ko wo le sa ya ho ono ba ono ko no ya no ya ya ko mun rage tete ana bi ya ko na wa sha la fi ayo do ko ho na ngol ra ha ko wa sam sam amen dan odo ni ko ko suka ala ya me ko ko ko no na ta zakari àwọn ọ̀rẹ́ rẹ̀ ká ló pàṣẹ náà lọ́dà lọ́dà yìí náà daga na kibata na okwe mẹ́ta ní bìlá hẹ́ọ̀ ọ̀gbọ́n náà bẹ́ẹ̀ náà wẹ̀ vaata dẹ́n wọ́n bá bá yẹn nínú ẹ̀ sábà tó bá yẹn nínú ẹ̀ wọ́n wọ̀ la wọ́n bá yẹn nínú ẹ̀ wíṣọ wọ́n yẹn náà dọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ kẹ́mẹ́kẹ́mẹ́ wọn náà dáwọ̀ tẹ̀tẹ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ yìí lọ́la fẹ́ àná ìyàrá wọn wà lọ́dà àkókò yẹn ẹ̀yìn náà ọ̀yìn ọ̀nà yọ̀ ọmọdé yìí àti dọ́là fi ọ̀tọ́ ọ̀rẹ́ rà yìí bí ẹni lè ṣe àyẹ̀kẹ́ ẹ̀jẹ̀ bí ẹni ló mọ̀ ọmọdé ọ̀nà ọmọ sì káyọ̀ àbá yìí. ọ̀sọ̀ ìmí náà ọ̀sọ̀ ìmá ọ̀sọ̀ ìmí náà ọ̀sọ̀ ìmá adìyẹ náà tọ́ hin tọ́ ọ̀nà mìíràn wọ́n tó bá ẹ̀dẹ́ sira lẹ́yìn. ìrìn àwọn ojú rẹ̀ anatọ́ dọ́là dọ́mọ níbi ọmọ èyí ní ara sọ́yà tọ́lẹ̀ ara jẹ́ kàwọn ọmọ àwọn ènìyàn dọ́mọ èyí ní ara sọ́yà ní ara sọ́yà asọ́bílẹ̀ àbò mọ́mà ọjọ́ lọ́wọ́ àná ọ̀nà kẹ́yìn kẹ́yìn an ṣe àrà sọ́lọ̀ láì sọ́lọ̀ láì sọ́lọ̀ jẹ́ ìṣàn fàbẹ́tò fàkútùlà yà wà sọ́lọ̀ lá ọdọ̀ ọlá àlè bí ṣahara ọdọ̀ ọlá àlè lè bí ṣahara ọkọ̀ tó mọ́ nínú àwọn ọ̀nà kẹ́lẹ̀ lọ́dún dɔnni yɛ mɔri lɔlɔ ka tɔnɔ hana nɛrɛ kɔnɔ dɔnni yɛ ɛnɛ bɛ tuntun nu na kan tó mɔri tɛwɛn tó mɔri baduwa yɛ mɛ iye mɔri yi mɛ ka yɛ ima nɛrɛ kɔnɔ naa naa mɛtu tóbi rɛ kɔnɔ mɛtu tóbi rɛ kɔnɔ ibi sisi jɛ yati dakisɛ tó mɔri kɔni ka alahuma salimuhum wa balimuhum o mɔri hawa o dirɛ kɔnɔ naa do rɛ sakɛ bɛ ba yi wa sakɛ bɛ ba yi wa dɔnku ɛmɛ ne tɔn tɔmɔ yi ba gɛrɛ sɛ wɔn tɔmɔ ne kɛnyɛ kan dɔnku ne tɔn tɔmɔ ne kɛ wɔn tɔmɔ yi ne kan yi ba du ayɛlɛ kɔmɔ ni wɔn tɔ yɛrɛ kɔnɔ yɛrɛ kɔnɔ maa yɛ ne bɛ so yi di da sɛ tɔmɔ ne kɔnɔ kan yi alahuma salimu wa banimu sɛ tɔmɔ ne kan yi ne kɔni e kɔnɔ ne tɔ kɔnɔ kɔmɔ ni wɔn yɛrɛ kɔ dɔ sɛ kɛ bɛ ba yɛrɛ ìyẹn e yɛrɛ ale ni yɛrɛ kɔnɔ ɛni an yɛrɛ kɔnɔ ɛni arɔ ɛni arɔ wa dɔ dɔnku ɛdini ma tun tun nka ya rasulala ye wɔn tó mo yi mɛrɛ yɛ tu a ti ko ka taa tɔrɔ sala samarɔ mɛrɛ yɛ tu bɛɛ ta tɔrɔ n tɔrɔ nka ye wáyé mori mi kɔ mɛ mi ka wɔn di yɛ kɔ nínú ha da kisɛ wa kɛ ka kɛ n'o ka ye o mori yɔ ɔdɔ yi k'o yɛrɛ kɔnɔ ɔha yi n'o tɛ tɛmɛ ba ye ìdàgbé yɛrɛ la fagbazaw la fasalim la waganim la dina kura kɔnɔ yɛrɛ wɔ yɛrɛ wɔ wɔdun mi tɛ tɛmɛ ba ye ɔmɛ ni. بعمل أدخل به الجنة وقوفوا عن السنة قول من هؤلاء ضم كما الجنة مري وعشان مري كمان أنتم ملوك عليك بالصوم فإنه لا مثل له وفي رواية فإنه لا عدل له أنتم ملوك قنانا وقولوا أقول لك وبيبنا يمني من القرآن صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سنتم ملوك صلى الله عليه وسلم abin mana ibe hurin wa ajuye ana to awaye na ko awaye na na to awaye kai ana to yayin da wani kuma to kai innal muslimina wal muslimat wal mu'minina wal mu'minat wal qanitina wal qanitat والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات جرى صادم الله أمنا كي أطلنا كيس لا يشان الله إنما هو أطلنا ذلك الناس سرقة الناس سرقة السنة شنو من هذا شيء تقولون هذا ترى يعني وشنو ترى يا وتا دو شنو ترى يا شنو ترى يجي وشنو ترى كم مني كلا ده آمين آمين أزينا ركايسة ركايسة نمد ركايسة إسراء كاي ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقرب الزنا أمر كسوكا غير كايسا نيني أسوكا غير كايسا نيني أسوكا غير كايسا نيني ولا تقرب الزنا سوكا غير أو إذا من يشاء الله أفهم سمولي أكملون وصنع التنبيه الأدنى على العالة في البلاغة kere ye anaba bɛ tɛmɛ ni sa doso hɔn na kɔ ba yan kɔyɔ kɔnɔ hɔn na mɛ ɛbɛ yà hɔ o la tɛkɔrɔ bɛ mi ka suka ko la mɛ suka ko yɛrɛ kɔyɔ sɛnɛ suka yɛrɛ kɔyɔ sɛnɛ ne an ka ye wɔsi de ti tɛ tɛwɔ na ko ni ne ye doso ne yɛ wɔ ɲɛna na bɛ ni su tɔwɔ ye ne yɛ ne yɛ ka gbɛ n'a bɛ o kɛ kare muso ma kɔ yɛrɛ kɔyɔ sɛnɛ ìsinyìí máa kàgbé sọ́nù ìrẹ̀kọ́ ìṣẹ̀ ọdún ọdún yẹn nìyẹn kẹkẹ ẹdún wa mi yọ ọdún wẹẹrẹ ọyẹn lọ lọnyẹn lẹ ojú náà kàgbé ìrẹ̀kọ́ ìṣẹ̀ ní ma kàgbé lọ ní ma kàgbé lọ. alamadi musa ọ̀rọ̀ musa nínú náà kò ní ma kọ́ ìwádìí sẹ́dẹ̀ tẹ̀lé àwọn mẹ́ta alamadi musa aleyhi salaam ìyọ́nà yẹmọ yọ ìyọ́nà ìbílísì yọ ìbílísì akáyọkàyè ẹ mọ ọsà ẹwọ mọlẹ ọmọ ẹwọ ní mọlẹ kàkọ mọlẹ ọsọtọ àlẹ tọ dẹbi mọlẹ ọmọ yẹn lọ mọlẹ yẹn bẹẹ mi gbọ mọlẹ kò sí ẹlẹyìn mẹtuba kàmẹsítẹ mẹtuba yẹn lọgbọn mẹjọ yọ anabi musa dọkọtọ yọ mọlẹ dọmọdé kàyẹ anabi musa kọ kàyẹ ìbílísì kàyẹ ọ yẹn yẹn musa kutu yọ dọkọ yìí lọrọ dọkọ yìí lam asujudu lahu haya asujudu lahu maita ọlọmọ yẹn adọgbọ yìí ẹnlá kọmọsí nìkẹtẹ ẹdínmí kan yìí ọmọ ọlọ akẹyà kẹkẹ àwọn. mẹ́mẹ́ ẹ̀wọ̀n musa àmọ́ ẹ̀wọ̀n musa wà bẹ́ káyé ansa wà káwọn mẹ káwọn náà irun tó ló bẹ̀rẹ̀ mi di yà dẹ́mẹ́ sá ma sílẹ̀ ẹ̀ta mi sí yẹ̀wò àyàtá sílẹ̀ ẹ̀wọ̀n gbọdọ̀ fẹ́ mi ṣe tọ́ ìnáni àyàtá ayɛ dama kɔnɔ sira wɔn ba ɛnɔ eh, yɛ tɛtɛrɛ ayi ba baba edu wa kɔ ayɛ edu wa kɔ mɛ tamale kala ni sɛ tɛw tɛnɛ nyimu kɔrɔ ka mɔ edu nɔ ɛyinɛ yafi ɛyinɛ waati ni ka ma jɔ dam eya eh, kukuru na yi ya o jɔ nɔ danya ni mɛ si wuli wa wuli an kun bɛ ka ye an ye si ne wa wa dɛ a ko wa.

yẹde tó yẹde bi adam ìjọ òde rẹ kó bímọ àtọmọ ẹka wọn àmójọ wọn yọnà wọn yọgbọ àwọn òyìnbọn ọ̀rọ̀ yẹn lọ́tà àwọn ọ̀nà fún ọ̀rọ̀ yìí kò lóde rẹ kó ọ̀kan mọ̀ mọ̀ náà dọ̀ ayọ̀ wọn ṣe tọ̀ mi amẹ mọ̀ náà dọ̀ ayọ̀ wọn yìí amẹ lẹkọ yẹ

lórí kọjọ lọ ní ọ̀dà rẹ̀ ẹ̀ ọmọ rẹ̀ kọ̀ dẹ̀. àbíjá mi náà kílọ̀ wà á mi rẹ̀ ọmọdé kí máa sọ bàkún mímú sí bàkún fẹ́mi máa kásá bàtí ẹ̀ dì í kóm wọ́n yà fún àwọn kẹfì. ọmọ náà sọ kánìyàn náà kàtà ẹ̀rọ sọ wọn yóò tẹ̀ wọn rẹ̀ gbọ́n ọmọ nígbà náà bẹ yóò rẹ̀ wọn rẹ̀ ẹ̀ àbá mi sọ mi mẹ́rin náà kọ́ náà sọ̀rọ̀ ọ̀hún ọ̀dà rẹ̀ rẹ̀ náà. ìrẹ̀kọ́ tó náà jẹ́ níbi alẹ́ ikú oró akẹ́lẹ́bẹ̀yẹ́ níbi rà kí òṣèlú akókó kújú wá rí náà sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ rẹ̀ akisama ọlọkùnrin ka yẹ àwọn nana ní ẹnu lọrọ yà ẹnu lọkọ náà lọkọ aka ayé sẹyìn náà kàrọ nìyẹn àmọ àwọn sọdọ àwọn ó yẹ bá a yẹ kọlẹ kaka ayé sẹyìn náà kàrọ nìyẹn ọ abẹ́rẹ́ mọ́nà ó yẹ dọ̀ ọ̀ma yàrá ale bi ẹ lẹ́rẹ́ ẹ̀kẹ́ ẹ̀ta ń dúdú bá kan múnà ọdọ bá ẹjọ́ sílẹ̀ nìyẹn lọ́dọ̀ bá tún nìyẹn ọ̀sán lọ́dọ̀ náà ọgbà tún yẹ ọwọ́ yẹn ìjókòó mi ló gbóró ọwọ́ yẹn ẹni káyé ẹni tẹ̀mí lé ẹ̀ṣẹ́ lé ẹ̀nẹ́sẹ̀ mẹ́tẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹ̀nẹ́sẹ̀ nìkan ɛnyɛ nínú rẹ̀ kọ́ ẹ̀ṣẹ̀ ɛnyɛ tó adi wà ɔwɔ lóbodì àtàlùkà yìí wàzàkìrì lọ́lá àkàṣe rọrùn wàzàkìrì àtàlùkà náà kàkà yìí ɛyɛ mɛ tamara omori inú nɔrɔ ɛyɛ mɛ tamara omori rɔrɔ inú nɔrɔ àtẹnɔ nyɛnɛ tẹnɔ nyɛnɛ and oyuku olùlóyè yẹ so ɛtɔ náà omori yọ ɛyɛ mɛ ɔyọ kura náà omori wà á kura do asomokɔrɔ kɔsɔrɔ nyɛnɛ oyinɛ sɔ nàmánà. abadi wa yawon mangal kayata abadi wa yawon mangal kayata umuri kabama kakai amana ya أعد الله لهم مغفرة وأجرا عظيما عظيما ومن كنا تنا كتير لنا مغفرة أجي بابا لهم ونمري أتوتوسي لا راو أتوتوسي لا راو أنا بالجنة أمري أنا بالجنة أمري muna ba abagwara no na ndaso menyi si omuna na ba abadi ko muri ko ni mangali kayata osime dirai osime dirai do shoba hulaga yi ni banyango shawa ni yete yaba me do do mweyi amen amen amen ile ni tije no muri osi boku musu فسبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك 我让你穿一件，能飞走。这个，那这个，这什么玩意儿啊？阿香姐啊！ الحمد لله الحمد لله رب العالمين يقوم يعمر يقوم يعمر فإذن قوم يعمر من يعمر ọ̀dọ́ náà ká ọ̀rọ̀ tó yẹ lé ọmọdé àwọn ọ̀dà tó yẹ lórí ọkọ̀ yẹ lé. ẹ̀rọ ní wáyà ẹ̀sẹ̀ bí àwọ̀ léwu ní ọ̀dà ọmọdé àwọn kókó ní ọ̀dà yẹn lórí ọkọ̀ sọ̀rọ̀ yẹ dɔw ka yɛrɛ ka taa yɛrɛ ma sɔrɔ kɔrɔ aa asuma nana ka ne yɛrɛ de ka yaya nana an yɛrɛ kuru yɛrɛ ma mɛ yɛrɛ kɛlɛ kɔnɔ yɛrɛ nana kuru ka yɛrɛ yɛrɛ ya ne yɛrɛ ka taw dɔnku ne yɛrɛ tɛ yi yɛrɛ. Comunque oggi Maria di solo qui già non è di una sera come fa. Eh? O è che non tu morita. Eh? E no, adesso non tu morita, come ci sono la era. O ne è che è il rubo. E ne è già come. Ama, i miei mi

kaya sɛm kɔrɔ o nana o ba yɛ kata na wɔn se do deɛ deɛ deɛ yanni sɛ o yɛ si. na ọmọdé yóò se yàrá ẹgbẹ́ sọ̀rọ̀ ọ̀nyára ẹ̀rẹ́ nígbà yóò fi wọn. Bẹ́ẹ̀ ẹ̀rọ ayé ìwọ tó mọ̀ lọ́wọ́ ẹ̀ta. Ẹ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ́nà ẹ̀ẹ́nì ẹ̀rọ ayé wọn. Bẹ́ẹ̀ ní iṣẹ́ ìwà ẹ̀rọ wọn ọmọ yẹn yà ọnyẹ náà yẹ ẹ ẹ láyé wọn tó lọ ẹ láyé nà ẹ láyé nà ọmọ kò mọ ọta olórí àwọn olóṣù yẹ wọn ó pé ọmọ àdàbà. jẹ́lé ní àwọn ọmọ ọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run kọ́ ìṣòro sí ọ̀nyá ìlú lọ́nà ọ̀nyá ìlú lọ́nà. sọ́ọ́nù. person among God. Like now in the is upon them. And if you don't expect Baba Sunday, they talk with other children. Then I'm not going to do what I'm going to do takuba na mpraeso mo dosei no dines ɛkò ɛtɛlɛ n'ekyi ɛgbɛma n'ɔtɔ ɔkpɛma n'abɛto si suka abɛɛ nyina nan ɔyi ɔyi ɔyi dunu ɛnɛ mo anyi ɔtɛ ɔlọ́nà ní ẹ̀yọ́ tóra ká ní sọ́nà àti ìwé ìwé ní ìwé tó ọlọ́dọ̀ ẹ̀kẹ́rẹ́ ọmọ ẹ̀kẹ́rẹ́ ọ̀sùn ɛlɛmɛta wa ɛyɛ ye suwa asuli ɛyɛ kulu o kɛnɛ ka ɔmɔli yɔ ka mɔri n'ayɛ ta o yɛ na ni ɛyɛ ni asibila ɔmɛ ɔha ɔnulu o kɛnɛ bi o ba sɛ ɛyɛ kɔrɛ lobi o kura o ɛyɛ naani o wa yi na ka o so ayi ɛyɛ ma ka kawa ɛyɛ kele wa sinima o lɛ o sinima. ဆောင်ရဲဘုရားရှင်ရောကဝါကရနေရောဒီနေ့ဒီနေ့ရောဟိကအံကောဝိဝေဒကမာညောဘုရားရဲ့တာဝေကကာချီဟောဟောဘာကောလာသူဘုရားကိုညာဒီတော့ဘုရားကိုဒီတော့ဘာလာအာနာသိရဲ့ Kami ibi tó sọ̀rọ̀ ẹ̀jẹ̀ tí o lè ṣe yang ìyàgá ẹ̀jẹ̀ àyẹ̀kú ìjọ ìyàgá ẹ̀kú máa rẹ̀ ẹ̀yọ̀ mẹ̀sẹ̀ ẹ̀kúrú yà ẹ̀wọ̀n náà ẹ̀ka ẹ̀yọ̀ awúlé yìí ọ̀nà kan wàá sẹ́lẹ̀ bí ti yọ ẹ̀nà ẹ̀ka sísàbọ̀ èyí yóò fi ìdílé wà rẹ̀ ẹ̀nà ẹ̀yẹ̀ wọn lórí ẹsẹ̀ bí ti yé wà awùwẹ̀ ẹ̀yẹ̀ wọn tẹ́lẹ̀ wọn àwọn ọmọdé wọn lé

o kawo àwọn ọ̀nà ọ̀tí wà mọ́jú dọ̀kọ́ kò ní kò yára ọ̀nà ẹ̀ndẹ̀ wọn yàwó yíyan ọkọ náà mọ́jú ẹ̀ẹ̀ta àbíkọ́ ẹ̀ẹ́n ka ẹ̀ẹ́ sẹ́fíìsì kan ṣe tó ẹ̀ náà ẹ̀ẹ́ sẹ́fíìsì kan ṣe tó ẹ̀ náà ọmọ nípa ẹ̀ ẹ̀ẹ́ wọ́n mẹ́ta rẹ̀ ọmọ wọn ti kọ̀nà kọ̀nà ọkọ̀ káyẹ̀ lẹ́bi àwọn yẹn rẹ̀ dáàmú ìtẹ́ni kò ìtẹ́ni ọ̀gbọ́n bá a fọ́ yóò yàrá yẹn káwọn ọmọ ọmọ mẹ́rin máa wọ̀. ọ̀la náà mọ ìyẹn wúlò náà wọ́n ti yẹ wúlò náà wọ́n ti yẹ ọkọ mu ní ìyá yẹn lẹ́la olótú mu ní ìyá yẹn lẹ́la kúlò ní akọ ọ̀lẹ̀ ọ̀dà náà ó rọ̀ akọ akẹlẹ̀ yà ó lé ọ̀yẹ ọ̀yẹ ọ̀nyẹ́ náà ọ̀ka pé olùkùnyàrá ọ̀lẹ̀ náà ó máa lọ sáà àgbo wọ̀nyọ́ lọ́kùnrin kùnyọ́ ọ̀lẹ̀ náà wọ́n yà á ti yẹ tọ́ ọ̀ma kó then èyí ẹni ìṣúlẹ̀ ilé ìtì ló bá wúlò yìí bẹ́ẹ̀ kó yẹ ẹ̀tọ́ ọ̀mà ó yà ẹni ìṣúlẹ̀ fún ìwé ọ̀nà ọ̀rọ̀ ó yà ọ̀ọ́kùn wáyé ká ọ̀mọ̀ bọ́yọ̀ ọ̀mọ̀ èyí ó nà wúlò yìí rẹ̀ ọ̀rọ̀ kọ̀ sí problem isn't it? àbílẹ̀ jẹ́ kọ́ ọ̀mọ̀ bọ́yọ̀ ó sì kùn ní ó yẹ ẹ̀tọ́ ọ̀mà àmọ́ lọ́kà ọ̀kà kò nyala so ɛwɔ na wɔn wɔn wɔn awɔ sɛ ɛwɔ no kwae so daba nyɛ ɔla ana wɔn yi ne dɔ dɔma na ye do te yi wa ɛ ɛsɛ abɔ asɛ ayi anyere ana yɛ nan so alhamdulillah aa wɔn ni wɔ so wɔ kae wɔ so wɔ kae wɔn ni wɔ yi te is always good ɛɛ wɔn yi te yi ɛyɛ wɔn fi yɛ kata ayi wo yi yɛ wɔn yi ka bɔn yɛ piti ɔyɔɔbi ɔyɔɔbi wɛla anyɔwura ma wo ka wa mo eti ni na kaka ni ɛnɛ yɛ wɔn ɛsa bɔ asɛ wɔn yɛ wɔn wɛyɛ ka ana wɔn yɛ wɔn mana bɔ bɔn kɔnɔ yɛ ayɛ kyɛ akpa asɛ ɛɛ wura ka yɛ akpa asɛ bɔ kɔnɔ la ka ɔnɔ yɛ wɔn yi na wɔn o yɛ ɛɛ ama at the end of the day. Because everyone there calculates it. Why are you next to it? All you, all you, I am so many. Why not I am so many? Come on, one of all. Wala ne yi gbogbo baba e ale na dawusu bawo ne yi gbogbo baba na wulu ba kɔra ya so ye so ɔma ne ya ale ka ya si le la lɔ ɛɛ mori wala wado siye wala na mo chechi na kana ni omori ni sha otetete eh ame wala mele yo bo so ya wala yo ya wala ko ba amo wala na mo yi o mete ana omori ni sha o mori wala wado siye kwa hiyo unaona na usitoa Salamu alaikum. Eh, ya kwa tumia kwa ọ̀nà tí bá yẹ yọ náà sọ ilẹ̀ èdè tó ilé tẹ́lẹ̀ ta ẹ̀ẹ́dẹ́gbẹ́ àtọ́nà ọlẹ́ tó orí àbọ̀ ẹ̀ẹ́dẹ́ ti àta ọ̀ẹ́dẹ́ mo ti lè ní kíá ìdáhùn ọ̀dọ̀ ọ̀há mẹ́rin ẹ̀dọ̀ náà kó lọ lẹ́yìn láàbò ká ìyàlẹ́kọ̀ọ́ ìyàtẹ́gbẹ́ gbẹ́gbẹ́ ọ̀dọ̀ lọ́dọ̀ ọ̀hún tó ọ̀gá yóò yí kata bí abọ́ bá kó tà á tẹ́gbẹ́ dáìka èyí kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ìlú àti Then I made a question. Hỏi cho đủ. Thế còn về cái giá cả của tài sản, số về cũng thế. Có thể phụ thuộc, số thứ hai là để với người chịu. All that time, why you want to tell us what you want wọ́n yọ sí mi sọ́rọ̀ yìí. wọ́n ti mú kọ́ yọ sí lásì. tó wá lọ́wọ́ sí mi zaka. no ata ti zaka lọ sí kóòtù. ok wẹ́rẹ̀ máa ní ọ. wẹ́rẹ̀ máa ní ọ. ìkọ́ni tó ń gbé èsì ó lè lè tù bọ́. tó ìdíjọ́ ọ̀rẹ́ wà á yẹn ní ọ̀nà amadu mi sọ̀dọ̀kọ́tún nínú sọ̀dọ̀kọ́t dọ́wọ́ mi sadaka ẹni sadaka ní ìbẹ̀dẹ́ yìí nìyẹn daka yao kwa wame sadaka wenye unao wani nyo oye ani eh sisi nyo Selamat. Mana ada yang hanya nenek nenek sawah? Tarawih lagi, kita ini bisa apa? Apa kali yang mau orang orang ini ini bisa apa? Hanya ini bisa apa? So tarawih kan tu berdiri dia. Udu jadi begini nak kena dah aku masih kuat. Udu jadi begini nak kena aku mepiti. Awak masih kuat wéyí sáwọ wéyí sáwọ àbúrò àwọn kàṣẹ kọ wúlò làwọn tó ti sí eré náà wọn náà. Salaam alaikum. Mother, I respect me say, to wa mari in ya sowore to wa wa mewobo kama onye na-zụe ere na-enye elere bọọsụ n'okpuru elu wẹ́yẹ àwọn ọmọ ọ̀sà ti rẹ̀ máa lè yí dáìké ọ̀nà ọ̀yàn ni ọjọ́ bá èyí tó sán lọ ẹwà wọlé ká. Assalamu alaikum. Wa alaikum salam. Mọ́nà wọn a máa retí ní ibi tọ̀ ẹwà iṣẹ́ ayé àbáyáwó àti yọba ọ̀kà agbóhé kàwé tó dọ̀dọ̀ dọ̀ọ̀nà ọmọ àṣọ ọ̀gbọ̀sẹ́lẹ̀ ẹni rẹ̀ dọ̀ọ̀nà ni mẹ̀ka ọlọ́run ọ̀fà tí ní ma lè yí. Òwe ẹ̀yẹ̀ dá ìbọ̀zọ́ wá ká òtọ̀ wọ́n ẹ̀yìn lọ ayé ti yan ikùn. Aláwòrán òmèyí mọ́ ìgbà ó mìíràn èyí wá iṣẹ́ lọ bitu otu kɔnya ka ayɛ so oyɛ na ayɛ dɔn asoro mana ayɛ to soro ka asɔsɔ na ayɛ na dɔtɔ tama wɛni azana na ka islam ɔyare ɛwɛde ka ɔne islam yare kɛwuro kɔ ɛwuro ɔmɔba bɛ takobe ka so sɛgbɛ ɔmɛ yimi na anaza o mɛ yɛ ɛkɔlɛ ɔmɛtɛ yabɔ. wọ́n yẹ lọ́wọ́ ló ṣe ẹ̀ bá ẹ̀ ẹ̀ yẹ wayka sababuka nilatotele ukonyonaletao sobo obononomika oyogoyonotakiremayiko ononononoñenan loosan anorosane nelele kawaye ali onyiyobion ibagireyole kobi iyaka onayonosa wee oh, no. 哦，你那个我一样，那那那你讨厌，哦，来，我看看我做，我做了我是，啊，我也是唔咯，我都是唔来啦，诶，什么味道？喂，这里来啦，来哪家是做阿弟？来，我用我用老大，我用老三，伊斯兰我是干。 ẹ ilé ìdòyè fẹrẹ ọyà ká ọkà ayéwò ọ̀nà àmàlẹ́ lọ́sà òye ọkà ayéwò ìdòyè fẹrẹ ọyà àmà ọyà ká káwò ọyà ìdòyè kọ́ ọkà ayéwò ee na okay this is a bitter sweet and we will be like that and then all the money maybe never get it. Oh yeah, all high. El padre que se roya cae o cae. Ama e cae o ore. Odono ba re o ni yo ko na wo je no no rai se wa na ko si wi ye ni. Lo se o. Re ka na e ko. Ijo je ala ni ko be. E me yo no do re ni kai o so ti ni go mi tu ya. Ama ore ni na o na yo no sa. Ya ko na ka ni we òdà lọ́sùn mọ́tò ọ̀pọ̀ rẹ̀ so ọ̀rọ̀ àti dóòlì ká lẹ́yìn àányọ́ lọ́mú yẹ kọ́kọ́ rẹ̀ yá wọ́n yẹ sọ́jọ́ ló ká ìpèrè yé kálẹ̀ ka ọ̀ma anábí ọ̀nyẹ́rẹ̀ bá ọ̀rọ̀ àyíká ọ̀rọ̀ ẹ̀kọ́ sí yóò ọ̀ sí yóò títí lẹ́kọ̀ọ́ lè sá wọ̀ náà ọ̀ sí àyíká ọ̀ wọ́n abẹrẹ abẹrẹ la abẹrẹ la yẹ abakọ fọwọlọsa ọkaayọ ọyẹri kọkaawọ àbọ ọyẹri kaawọ olóńgbà mọlẹ ọdún sí yẹ ẹnna níbi ìṣẹ lọdọ yẹ kaka ọyẹ ọdún yẹ mú rẹ yẹn do wa sí wọ ọ̀nà bọ̀ bí ká yẹ wọ ọmọ yẹn ẹ̀ka àbẹ̀sí yẹn wọ́n ti nà wọ́n lọ́dún ẹsẹ nígbà tẹ́lẹ̀ ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ẹ̀ sọ̀pọ̀tà ní káyé ọ̀nà ọ̀nà ọ̀sà so ọ̀gbìjọ́ lẹ́la yìí kàkà ọ̀nà ni ọmọ rẹ̀ alábùn ààrẹ ìfọ̀ kẹ́ ka ọmọ rẹ̀ káyà ọ̀pọ̀ ọ̀nà tó gbé ká lọ́ọ̀ wúwa sí ọ lọ́ọ̀rẹ́ ka ọ̀kọ̀ sẹ́ra ìka ọ̀yọ̀ ìdílé yìí because ọ̀sẹ̀ra ìka ọ̀yọ̀ ọ̀dà ìkọ̀nà nàìjíríà ti fẹ́ lọ́kùnkú bá kanáà ní ọdún kò ní ọkọ̀ bá bẹ́ẹ̀ lọ́ọ́ fẹ́ bí ìdí àmàlà akáyé ìwọ́n ìwọ́n àrà àbákanáà ní ìwọ́n yàrá eh ضوعا أنظرني آية فلا تميلوا كل الليل فتذروها كالمعلقة أولي أولي يوم كريم أنا يوني سليان أسيب كفاك يلونونا da ikida ni tele iko yan da iko na na o lè ka wolo si ye consequence ala yɛrɛ nani aa kutu si o di ala yɛrɛ nani yɔ kɔnɔ a kɔni kɛlɛ ɔkò kule yi ka ɔsa yɛ mo kɛlɛ yɛ to o ti yɛ a ma ala yɛrɛ ni mɔgɔ ka sɔrɔ mo yɛ kɔ wɛrɛ yɛ dɔn o wa si yɛ o lè ka wolo si ye. Assalamualaikum. Sekarang ni saya buat, ni apa tak lagi? isi ọrụ mmọrụ na-eka ka ịwụta na-eka ihe ọbara si eto si eto because wàhálà wọn náà ká náà yẹ wọn yé yi ẹni yẹ wọn yẹ wọn àwọn yẹ wọn máa kà náà wọn yẹ wọn ẹ wọn ní sẹ máa kà mẹ ẹ yẹ nẹ yẹ nà rẹ àwọn yẹ wọn yẹ yi ẹni yẹ nà ẹ fún yẹ ẹ kà wẹ dọ wọn a sì máa ṣe kọ wẹ dọ wọn bí wọn bá kà wọn kà náà dọ àti náà bẹ́ẹ̀ ara ọ̀rọ̀ ẹ̀ka ní omi fi ẹ̀ka kì í náà ẹ̀ka ìwọ́n náà wọ̀ ẹ̀sọ́ ẹ̀wọ́n náà wọ̀ ọ̀kan àti ọ̀sẹ̀ náà ẹ̀ka ẹ̀ka wà á kọ́ náà ó sọ ma á yẹ wọ ẹ̀ka wà á kọ́ náà àti àkọ́nà ó sì ń lọ bàbá ọjọ́ ìwé ká kì í náà ṣì sẹ́ náà ẹ̀ka yìí kéde ẹ̀ náà lọ́wọ́ ẹ̀yọ́ wọn lè máa ìsúlọ náà ká rẹ̀ yìí lọ ẹ̀rọ àmẹ́lẹ́tọ̀ ìsúlọ ọ̀gá ọ̀ ìdẹ́gbẹ́ bá lọ́ka sókà yọ̀ bá ọ̀gá yọ̀ ìdẹ́gbẹ́ bá lọ́ka sókà yọ̀ lọ́ka ọ̀sẹ̀ ọ̀gá yọ̀ àbíọ́dè ọ̀rọ̀ lọ́mọ àkàkọ́ra kan dẹ̀dẹ̀ ní òbí wọn kó bá ọ̀rọ̀ rẹ̀ ní òbí wọn yẹ àbíọ́ ní sìkàsó ẹ̀yin náà láyà ọ̀ ẹ̀yin náà láyà ọ̀ ẹ̀ka yà àná yẹ máa kà ó ní sìkàsó ní òbí wọn yẹ wọn mú ní ọ̀rọ̀ sí ìwé yẹn. Amen. Ẹsẹ̀ kan lọ sọ. Àwọn ọmọ wọn lọ yóò fún mi àtúbọ̀ òwe ọmọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní túbọ̀ ọ̀pọ̀lọpọ̀ kékeré wọ́n lè lọ́wọ́ sí i. an kwai da duniya na zuwa ta wani bisi yau bai yana da ba ni kewa garma ka isla ko yau da ta iya ba ni kewa ya yi kewa ko ya yi na kai yau ya yi na kai yau ka kai ma na wata ba ke kewa ki yi ọmọ sí pé wọn tẹ̀lé tí sùn kí ẹnu nítorí ẹ̀dùn mi ìyẹn tó tẹ̀lé èdè olóògùn ẹ̀ríkà ìdí omi tẹ̀lé ọrùn kọ̀ọ̀rọ̀ yẹn ní ìsúta o pé bẹ́ẹ̀ ni ẹ̀rú tẹ̀lé lọ ẹ̀ríkà yìí ní sọ kò sí omi tẹ̀lé ẹ̀mọ kọ̀ọ̀rọ̀ kò sí pàtàkì kàlùkì àdùn àwọn tẹ̀lé tí sùn yẹn máa mú kékeré ókúrú yà á ìyá wọn kékeré ẹ̀dá kékeré jù bọ̀ yẹn ní ìsúta pé ìyẹn máa mú kékeré ẹ̀rí sọ̀rọ̀ fún lọ́wọ́ ìka kọ̀ọ̀rọ̀ àwọn olùkọ́ ogun sẹni ni lọ ogun sẹni ni àwọn àgbẹ̀rẹ̀ àwọn ìjọba ìjọba ìjọba ìjọba ẹ sọlá sọlá lẹrẹ o wọn ìjọba ìjọba sọlá lọsọlá lẹrẹ yàtú tán ìjọba tán wọn ẹni ló ń yí wọ ìjọba tán ẹ owó lẹnu ọdún sí i because kẹfà ọdún lẹnu ní kẹmísì ká wáyà lọ wẹẹrẹ àwọn ọmọ rẹ kọ ọ tán ló wà ní ọmọ kàyé mi ẹ lọ àti ẹ máa wọ kàyé. akpọ̀lù tẹ́lẹ̀ bí wọ́n wọlé yẹn. so àgbàbọ̀ in the right place ike ọ̀jẹ̀lẹ̀ ru ọ̀mìn ọ̀jẹ̀lẹ̀ ike ru àgbọ̀dọ̀ wa ẹ̀sà àdìdé wù wá ní ìwé àgbà kúrò àwọn tó kú àti káyọ̀ òkú rẹ̀ sẹ́ lóka ìdílé wù kàwá àwọn ìwé wù àtú àgbẹ̀dọ̀ àwọn náà wọ́n kàtó ìwù. ọ̀jẹ̀lẹ̀ ìṣẹ́ eh, ti ta tọ́sí pé alọ́yẹ̀ rẹ̀ kà á fẹ́ ìṣẹ́kọ̀ọ́ máa ka kɛ wulaju a ka kɛ ka kule wɔrɔ a ma yɛrɛ yɛrɛ ti su nɛnɛ ka a cɛrɛ te wɔrɔ i tɛ yɛrɛ sɛ kɔ wa ale yɛrɛ ti su nɛnɛ a ti kɛ a ma na ɛɛ k'a ka yɔrɔ na da a ma yɛrɛ kuka ila ma na yɛrɛ kuka ɛɛ o ya because kujuguya ko la damu wọ́n ti kọ́ àwọn àkàrà àkàrà tó wẹ́ẹ̀ ká wọ́n kọ́ lọ́wọ́ làwọn àgbọ̀n lóde yìí. Tọ́wọ́ kẹ̀kẹ́ tó bá yọ̀ dube wuli lɔba o kɔɲa o na i fara wa ɛ o kɔrɔ de kan o kɔrɔ a bɛ ka o sɔrɔ i yɔrɔ an n'an sigi ni minɛ o kɔrɔ o sigi da kan tɔgɔ fɔ ɲɛta ye n'o na o ye yan ye so a ba bɔ ne y'a ha a gɛrɛ ye. o yi la ɔ k'o kɛ ko ni ìwà ta gbogbo awɔ. wọ́n yẹ kó dùdú lẹ́la àánú wáyé ọmọ yẹn sọ ikú yẹn a ẹ dáhùn náà ni owó ìwé yìí ẹ owó ìwé ọmọ ọmọ yẹn ayẹ fọ ọdún yẹn rẹ. ọkọ ẹni wà sọ ọmọ ẹni wà sọ ìjọ ayé ẹ wọ́n yẹ wà sọ ìjọ ayé ìjọba náà sọ̀rọ̀ àwọn yẹn wọ́n yà wọ́n yà wọ́n yẹ wọ́n. أسألك علما نافعا وقلبا خاشعا ورزقا واسعا وعملا صالحا متقبلا ويقينا صادقا ودعاء مستجابا نعوذ بك يا ربنا من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعاء لا يرفع نعوذ بك يا ربنا من هؤلاء الأربع نعوذ بك يا ربنا من هؤلاء الأربع اللهم إن نسألك نفوسا مطمئنة تؤمن بقدرك وقضائك وترضى بعطائك وتصبر على بلائك Stay tuned for scenes from our next episode. فوزتاي ميديا مجتمع تعليم اللغات